èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babátọ́pẹ́ Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Praise the Lord. ó ní Olúwa gbọ́ tèmi nísinsìnyí ó rẹ ọkàn mi tán ìyẹn túmọ̀ sí pé àwọn tó yí ká ló mú kó rẹ ọkàn ẹ̀ tán ìrètí pípẹ́ máa ń mú kí ọkàn ó ṣàárẹ̀ ìrètí pípẹ́ máa ń mú kí ọkàn ó ṣàárẹ̀ mo pàṣẹ sínú ayé yìí láàárọ̀ yìí mo pàṣẹ sínú ayé yín láàárọ̀ yìí gbogbo àwọn ohun tẹ́ ń retí gbogbo ohun tẹ́ ń retí tí ẹ ò tí ì rí tó mú kí ọkàn yóò ṣàárẹ̀ mo pàṣẹ ní orúkọ Jésù Kristi mo ní pé ọ̀run yọ̀ǹda ẹ̀ fún yín láàárọ̀ yìí mo ní ọ̀run yọ̀ǹda ẹ̀ fún yín láàárọ̀ yìí May God release it to you this morning. This month, this month, sir, mo ní kí ọjọ́ méje ó tó pé áńgẹ́lì ayọ̀ kó bá yín lálejò. Mo ní kí ọjọ́ méje ó tó pé sà láti èní kí ọjọ́ méje ó tó pé áńgẹ́lì ayọ̀ kó bá yín lálejò. Ẹja gbígbé Ọlọ́run gàlá rẹ̀ let's appreciate him for what he has done for his mighty fún àwọn tí ó ti yànnàná fún àwọn tí Ọlọ́run yọ̀ǹda fún wa láti ìjẹta nígbà tá a ti ń sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ àti ìrànwọ́ látìgbà tá a ti ń sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ àti e, e, ìrànwọ́ a ṣàlàyé ní ìjẹta pé ó yẹ kí ènìyàn nígbà tó ń sọ̀rọ̀ pa Dáfídì wọ́n ní ọjọ́ ò lọ mo tún chẹ́ẹ̀kì ẹ̀ ní different version the same thing náà ni sà wọ́n ní ojoojúmọ́ ni Dáfídì máa ń rí ìrànlọ́wọ́ gbà ah ìyẹn túmọ̀ sí pé kì í ṣe ìrànlọ́wọ́ tí kò ṣeé fojú rí ohun tó jẹ́ wọ́n ti ń sọ náà pé kí ni o kí what is it about this man tó jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n máa ń wá ràn ọ́ lọ́wọ́ kì í wá ṣe àwọn ènìyàn lásán according to first Corinthians chapter twelve verse twenty two wọ́n ní àwọn akọni ènìyàn ni wọ́n ràn lọ́wọ́ ohun tá a wá sọ ni pé àwa náà lè gbé ìgbé ayé bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìrànlọ́wọ́ ò ní dánú ayé wa mo sọ sínú ayé yín láti òní lọ ní gbogbo àwọn ohun tó so mọ́ ayé yín nínú iṣẹ́ yín nínú ìgbéyàwó yín nínú ilé yín lé ètò ara yín mo pàṣẹ mo ní pé ìrànlọ́wọ́ kó sọ̀kalẹ̀ fún yín wọ́n á sọ pé ṣeéṣe kí èèyàn rí olùrànlọ́wọ́ ṣùgbọ́n kó má rí ìrànlọ́wọ́ béèyàn bá rí olùrànlọ́wọ́ bailout system ni it is an it is a bailout system from heaven ó lè wá kó tún lọ ṣùgbọ́n bí èèyàn bá ti rí ìrànwọ́ gbà olùrànlọ́wọ́ ò lè lọ àwa fẹ́ sọ lé ní ẹni tó kọ́lé the heart ọkàn tí ọlọ́run máa ń wò irú èèyàn tí ọlọ́run máa ń taari irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí kì í ṣe gbogbo ènìyàn ṣùgbọ́n kì í ṣe pé gbogbo èèyàn kọ́ ni ọlọ́run fẹ́ ṣe fún gbogbo ènìyàn ló wà entitled sí ṣùgbọ́n ó ní àwọn ọkàn ó ní tí ọlọ́run máa ń wò ní ọkàn ènìyàn láti rí pé this one is qualified for this kind of help pé tí n bá máa rán àwọn akọni èèyàn sí kò ní abuse ẹ̀ tí n máa rán akọni ènìyàn sí nǹkan kan wà tí ọlọ́run máa ń wò ẹ bá wo ìgbé ayé Dáfídì ní ìwé second Samuel chapter nine second Samuel chapter nine ẹja rí n tí Samuel ṣe ní ibẹ̀ yẹn second Samuel chapter nine verse one to two ó ní Dáfídì sì béèrè pé ọ̀kan nínú àwọn ẹni tí tí ṣe ìdílé Sọ́ọ̀lù kù síbẹ̀ sí kí èmi kí ó lè ṣe oore fún nítorí Jónátánì ẹni tó ti kú ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ ni ẹni tó ti kú ẹni tó ti kú tí wọn ò rí ẹni tó ti kú tó lè sọ fáwọn èèyàn pé òun ò tiẹ̀ òun ò òun ò ní any affiliate ṣùgbọ́n ọlọ́run wo àwọn nǹkan tí ọlọ́run wò nìyẹn the kindness the heart for humanity that is where i'm going this morning ọkàn fún ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ẹgbà àwa kìrìsìtẹ́nì a ní ọkàn fún ọlọ́run ṣùgbọ́n a ò ní ọkàn fún ènìyàn nínú iṣẹ́ ìsìn wa àwọn èèyàn rí pé a ní ọkọ̀ fún ọlọ́run nínú bá a ṣe ń ka bíbélì nínú ìmúra wa àwọn èèyàn rí pé a rí ọkàn fún ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a ní ọkàn fún ènìyàn we don't have the heart for humanity. ó ní ìránṣẹ́ kan sì wà ní ìdílé sọ́ọ̀lù orúkọ rẹ̀ ń jẹ́ ṣíbà wọ́n sì pè wá sọ́dọ̀ dáfídì ọba sì béèrè lọ́wọ́ rẹ̀ pé ìwọ ni ṣíbà bí ó sì dáhùn wípé ìránṣẹ́ ìránṣẹ́ rẹ ni ọba sì wípé kò wá sí ọ̀kan nínú ìdílé sọ́ọ̀lù síbẹ̀ kí èmi kí ó ṣe oore ọlọ́run fún ẹ gbọ́ ó ní ọlọ́run mo ti rí ọkàn ọlọ́run pé ọlọ́run fẹ́ ṣe oore fún ènìyàn mo ti rí ọkàn ọlọ́run pé ìgbìyànjú ọlọ́run láti rí pé gbogbo ẹni tí òun dá ó rí oore òun ṣùgbọ́n òun ò lè sọ̀kalẹ̀ wá dáfídì wa ń ṣàlàyé pé mo ti rí pé irú èèyàn tí irú ẹ̀dá tí ọlọ́run jẹ́ nìyẹn pé gbogbo ẹni tí ọlọ́run dá ni ọlọ́run fẹ́ wà responsible fún ṣùgbọ́n ọlọ́run ò lè sọ̀kalẹ̀ ṣùgbọ́n ọlọ́run wá ẹni tí òun ó yọ̀ǹda ibu oore fún tí yóò wá yọ̀ǹda rẹ̀ fún àwọn ènìyàn that is heaven is looking for a container to drop content for humanity that's what i'm going to that is it is looking for a container tí wàá yọ̀ǹda oore oríṣiríṣi nǹkan fún with the aim láti deliver ẹ̀ fún humanity this man called David has the heart for God because nígbà tí Ọlọ́run bá yọ̀ǹda àwọn akọni ènìyàn mú e sọ lánàá when God releases people of caliber excellent men then your result will change when God steps into your life and he deliberately sends some men to you it is because so that your result and everything around you will be different So after he has done it and your result has changed, he wants you to share that result to humanity. And he looks at our hearts, even from our family. The way we show kindness to our wife, the way we show kindness ní ibi tá a ti ń ṣiṣẹ́, bá a ṣe ń ṣe oore fún àwọn tó yí wa ká. Ọ̀rọ̀ tí mo sọ láàárọ̀ tó ní agbára ni. Ẹni tó bá ṣe oore fún yàn oore ò lè wọn àwọn tó wà nípa Dáfídì pọ̀ gan tó mú kọlọ́run tó pọ̀ gan tá a lè yànnàná ẹ̀ in fact oṣù kan ń ṣàlàyé ẹ̀ irú èèyàn David is not just a human being he is an he has become an institution that you need to study he understands the heart of God and he he he ó máa wọnú ọkàn Ọlọ́run láti mú un tó fẹ́ ó mọ àwọn irinṣẹ́ tó nílò láti rí ohun tí ó fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run ó ní ta ló tún kù ta ló ta wà ta ló wà tí mo lè ṣoore fún kì í ṣe nítorí èèyàn yẹn ọ̀pọ̀lọpọ̀ wa máa ń fẹ́ràn láti máa ṣe oore fún ẹni tó máa ṣe fún wa padà ọ̀pọ̀lọpọ̀ wa máa ń fẹ́ràn láti ṣe oore fún ẹni tó máa ṣe thank you fún wa irú oore tí mò ń sọkọ́ nìyẹn bó bá tún yọ oore tán á ní á ní á ní mo ṣe oore fún lágbájá listen I am not celebrate celebrating ingratitude kì í ṣe pé mò ń sọ pé kéèyàn má dúpẹ́ ṣùgbọ́n ohun tí mò ń sọ ni pé now take for instance bẹ́ẹ̀ bá ní kọ̀ǹténà níbì kan nílé tẹ́ omi sínú ẹ̀ àbí àgbá nílé tẹ́ omi sínú ẹ̀ àgbá yẹn ò nílò láti ṣe nǹkan fún yín <laughs> kí a tó lọ bomi ń bẹ̀ ẹ̀ kàn lọ síbẹ̀ ni ẹ̀ bù when God releases content resources nígbà tí ọlọ́run bá ṣe mọ̀ọ́mọ̀ sà dádì nígbà tí ọlọ́run bá mọ̀ọ́mọ̀ gbé yín dé ibi ipò kan láti rí pé ìṣòro yín pọ̀ sí fún ènìyàn bí ọlọ́run bá ti ń rí i pé ìṣòro yín pọ̀ sí fún ènìyàn ó máa léwu kí ogun ọ̀tá ó tó borí yín ó máa léwu kán tó sọ yín kalẹ̀ kúrò lórí àkàbà yẹn wá sísàlẹ̀ torí pé kí ni ọlọ́run fúnra ara ẹ̀ ló gbé yín níbẹ̀ bí ọlọ́run fúnra rẹ̀ bá gbé yín níbẹ̀ nípa ìrànwọ́ àti olùrànlọ́wọ́ kò sẹ́nikẹ́ni tó lè jà yín bọ́ in fact it is going to be step higher higher higher higher i am challenging us this morning sir gbogbo ẹni tó ń wò mí pátápátá ìṣòro yín báwo ni ìṣòro yín ṣe rí ní àyíká báwo ni ṣé gbogbo tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run ṣé à ń wo ká a lè lò fúnra wa ni àbí láti lò fún àwọn ènìyàn tó yí wa ká àti àwọn ènìyàn tí ọlọ́run ò ràn sí wa ṣé ọlọ́run tiẹ̀ lè fọwọ́ gbáyà bí ọmọ rẹ̀ kan bá nílò nǹkan ní ibì kan wípé ẹ lọ bá mo ti fi ọkàn ìṣoore fún ṣé ọlọ́run tiẹ̀ lè wo wípé mo fẹ́ mo fẹ́ ní àgbègbè yín pé òun fẹ́ bless àwọn àgbègbè yín o kó wá wò pé ta ni mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún pé mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún sista Bùnmi níbi tán wà pé sista Bùnmi o wọ́n á lè bá wa pín fún àwọn tó wà láyé kásá can God release the resources of humanity into your hands tẹ́ ẹ bá rántí ogun tí Dáfídì jà sista Bùnmi tẹ́ ẹ bá rántí ogun tí Dáfídì jà nígbà tí wọ́n kó ìkógun dé tán àwọn èèyàn kan ní pé ẹ jẹ́ ká dá pé ìkógun yàwó ara lọ kógun rárá o Dáfídì ní rárá sà ó ní gbogbo ẹni tó lọ sógun yẹn pátápátá àti tó ti rè gbogbo ẹ̀ la máa fún bí wọ́n ṣe ń pín orí Ọlọ́run nìyẹn ó ní mo fẹ́ fi ìṣoore hàn ìgbà tó máa mú ẹni tó náà kán fi ìṣoore hàn fún ẹni tí ò gbọdọ̀ hàn láàfin ọba ni in fact Ziba ní pé ó sọ̀rọ̀ kan tó lágbára tí mo dẹ̀ máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín nígbà tí Dáfídì fẹ́ ṣoore fún Mefibóṣẹ́tì ziba ní pé ẹni tẹ́ fẹ́ ṣoore fún kò lẹ́sẹ̀ méjì ó dẹ̀ mọ̀ wípé ẹni tí ò lẹ́sẹ̀ méjì kò gbúdọ̀ hàn níwájú ọba mo sọ sínú ayé yín sà ẹni tó máa sọ̀rọ̀ yín fọba ní rere tá tún fi àbùkù yín kún ẹni tó máa sọ̀rọ̀ yín fọba tá tún fi àbùkù ara yín kún tí ò ní kó ọba ó ṣoore fún yín mo pàṣẹ kọ́run ó pààrọ̀ ẹ̀ mo ní kí ọ̀run ó pààrọ̀ ẹ̀ sà ziba ní mi fi wó ṣe tì ó ní ó wà ṣùgbọ́n arọ ni dáfídì rẹ́rìn sá ó ní kì í ṣe torí mefibóṣẹ́tì mo fẹ́ ṣoore tá a bá wo ìgbé ayé mefibóṣẹ́tì nínú mo wà ní second samuel chapter nine second samuel chapter nine verse one ìṣoore dáfídì tí n bá wo ti mefibóṣẹ́tì mi ò ní ṣoore yìí bọ̀ mo ń ṣe oore yìí torí pé iṣẹ́ tí ọlọ́run rán mi nìyẹn ṣé ọlọ́run lè sọ fún yín ṣé ọlọ́run lè wo àyíká yín pé òun fẹ́ òun fẹ́ gbọ́ igbe àwọn tó yí yín ká òun dẹ̀ fẹ́ torí títí òun dẹ̀ fẹ́ torí títí wọn bùkún yín. ah pásọ Sam mi ò ní ìyí tó pọ̀ nínú ìtẹ́ ẹni yẹn ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa bẹ̀rù ọ̀làjè ní lọ èní la ní sà mo mọ̀ pa á lọ́la but èní la ní I am not underestimating the power of planning but not at the detriment of humanity ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọlọ́run tiẹ̀ máa ń mọ̀ ọ́n mọ̀ dán wa wò pé ṣáà rí ìgbà òun gbọ́ mo pàṣẹ sà ọkàn tí dáfídì ní tó mú kí ọ̀run máa fìgbà gbogbo pààrọ̀ olùrànlọ́wọ́ tó ní ní ìgbà tó nílò ẹ̀ kí èsì àti àwọn tó yí ká lè yàtọ̀ irú ọkàn náà kọ́lọ́run kó jọ dẹ̀ fún aláàrọ̀ yìí irú ọkàn tí mo sọ yìí you build it deliberately <laughs> that kind of mind that kind of heart torí ọkàn ènìyàn gangan gangan fún ara ẹ̀ ibi ni the bible says in the book of jeremiah it said the heart of a man is full of deceit and wicked. Only who can know it. Even God said, I have to search. <laughs> it's not as if I just know what is going to happen. He said, I have to search. So if the man of the heart of man is full of disease and wicked, God said you have to search. Even yourself, you can't trust yourself because you are still part of humanity. But when we beg God to release that kind of heart, that will not be thinking too much of tomorrow, but will be thinking too much. We'll be thinking because eh, eh, while we are thinking of tomorrow, some did not have today. báwa ṣe ń ronú ọ̀la à ń ronú next week àwọn kan ò tí ì lé ní bó ṣe máa ṣayé let us distribute the kindness of God let us show kindness to humanity by what God has released for us ọlọ́run ti dìídì yọ̀ǹda oore fún ọwọ́ ẹ̀sà kì í ṣe owó nìkan ìgbà míì ọgbọ́n ìgbà míì àwọn nǹkan kan tá a mọ̀ tá a mọ̀ pé ó máa ran àwọn èèyàn lọ́wọ́ àwọn nǹkan kan tá a mọ̀ tá a mọ̀ pé ó wà fún àwọn ènìyàn ẹ má jẹ́ ká fi mọ́ra ẹ jẹ́ ká máa yọ̀ǹda ẹ̀ fún àwọn ènìyàn bí ọlọ́run bá ṣe rí pé à ń yọ̀ǹda ẹ̀ fún àwọn ènìyàn ló ṣe máa máa yọ̀ǹda oore fún wa sí bá a bá dẹ̀ ṣe ní ọkàn fún àwọn ènìyàn náà la ṣe máa máa lọ sí ọlọ́run láti tẹ́ńdà ẹ̀bẹ̀ àdúrà wọn láti tẹ́ńdà problem wọn imagine you are praying like this imagine this prayer olúwa ẹ wo àwọn tó yí mi ká ìṣẹ́ ń dáyé wọn láàmú ẹ wo àwọn tó yí mi ká wọn ò rọ́mọ bí ẹ wo àwọn tó yí mi ká nǹkan báyìí ṣe wọn ẹ ẹ̀ yọ̀ǹda ọgbọ́n fún mi ẹ yọ̀ǹda owó fún mi nítorí títí wọn do you do you do you see that kind of prayer ṣẹ́rí kó yàtọ̀ sí àwọn àdúrà tá a máa ń gbà láyìíká wa ṣẹ́rí kó yàtọ̀ sí àwọn àdúrà gbọ̀ngàn táwa máa ń gbà nílé àdúrà tá a máa ń gbà is full of personal agradecement ẹ gbà olúwa ẹ ṣe fún mi ẹ ṣe fún mi no sir until you stand in between humanity and God. Heaven may not release too much unto you. It can only release what you into máa tẹ́ a máa nílò nìkan láàlè yọ̀ǹda ẹ̀. Ṣùgbọ́n ọ̀run fẹ́ ohun tó pọ̀. Humanity is a project for heaven. <laughs> Humanity is a project for divinity. Heaven is looking for someone who will stand in the gap and say, Here I am. Use me for humanity. Use me to put smiles on people's face. Use me to help people. When we begin to pray that kind of prayer, we begin to see speedy answers. Jésù Kristi nígbà tó fẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní ẹ lọ ó ní ẹ lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn lẹ̀ nígbà tí wọ́n tú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn lẹ̀ nígbà tí Jésù Kristi jókòó sórí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ògo dé bá Jésù ju kó máa fẹsẹ̀ rìn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ràn wá lọ́wọ́ gan ṣì wà nínú ìtúsílẹ̀ tá nílò láti extend àdúrà wa sí. Si It's a secret to speedy prayers. When you pray for people, when you seek God on behalf of people, it's a secret to, the, to, to, to, to speedy prayers. I pray in the mighty name of Jesus. Ọkàn láti ṣe fún àwọn ènìyàn. Ọkàn láti ran àwọn èèyàn lọ́wọ́. Ọkàn láti pín ìṣòro Ọlọ́run fún àwọn ènìyàn. Ọkàn láti ran àwọn ènìyàn gbé àwọn ènìyàn kúrò ní ipò tán wà láti lọ síbi mo pàṣẹ kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín. Let us stop thinking about ourselves again. It's one of the secrets of David. Let us stop positioning ourselves. Ẹ má jẹ́ kí ìtò pọ̀ nínú àdúrà wa máa jẹ́ èmi èmi èmi èmi èmi èmi èmi èmi. When you pray, àwọn tá tí àwọn bàbá ní Olúwa sọ fún wa ni pé bàbá gbàdúrà fún ènìyàn, ọ̀run máa gbàdúrà fún wa, Ọlọ́run máa gbàdúrà fún wa. Because whatever you sow, you don't reap the same as you sow. You reap more, more and more. I pray in the mighty name of Jesus. Some of these mysteries, heaven will unfold it to you in your personal dealings in the mighty name of Jesus mo pàṣẹ fún yín mo ní lọ́sẹ̀ yìí mo ní kí ọ̀run ó prepare ọkàn yín fún àgbà yamuyamu ire tí ó wúlò fún ayé ó bọ̀dá yẹn sà ọgbọ́n àti ìran nǹkan kan wà ní ìran ìran tó bá ti selfish kì í wá sí ìmúṣẹ bọ̀ ìran tí ọlọ́run bá ti yọ̀ǹda fún ènìyàn gbogbo ìran pátápátá ó gbúdọ̀ bùkún ọmọ ènìyàn any vision that does not bless humanity is not a blessing is not a, is not a vision ìran tí ọlọ́run ó yọ̀ǹda fún yín tí ọlọ́run fúnra rẹ̀ yóò máa pe àwọn tí ó máa mú ìran yẹn ṣẹ láàárọ̀ ìkọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín ní eléyìí tẹ́ ẹ ti gbọ́ yìí wípé àwọn ohun tí ó máa mú kí ọ̀run ó yọ̀ǹda ìran tí wọ́n ọ̀run máa sponsor òun ni ọkàn fún àwọn ènìyàn mo pàṣẹ sà mo ní láàárọ̀ yìí ìran tuntun kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbà mo ní ìran tuntun kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbà ẹ̀yin tẹ́ ẹ ti ní àlá rere láti ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ní àlá láti fi ọgbọ́n yín ran àwọn èèyàn lọ́wọ́ láti fi ìmọ̀ yín ran àwọn ènìyàn lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ oore ọ̀fẹ́ láti máa ṣe lọ láti má dẹkùn kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín mo ní kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín mo pàṣẹ ẹ lọ ṣe rere ojúmọ́ ti mọ́ yìí mo ní kẹ́ ẹ lọ ṣe rere wọn ò ní lè dá yín dúró ní orúkọ Jésù Kristi Násárẹ́tì ní ohun tẹ́ ẹ dáwọ́lé yẹn wọn ò ní lè dá yín dúró ó ó. Oh oh, mo pàṣẹ wọn ò ní lè kó bá yín ogun àkóbá tí ń dá èèyàn padà sí square zero mo ní ẹ ò ní rí <laughs> irọ́ tó ń pamọ́ ènìyàn tí ń sọ̀yàn kalẹ̀ kúrò ní àga ẹ̀rí kúrò ní àga ògo lọ sí àga ẹ̀tẹ́ mo pàṣẹ gbogbo àwọn tó ń wé irọ́ yìí tó ti ń pinnu irọ́ yìí tẹ̀yìn ò dẹ̀ mọ̀ ọlọ́run kó tú wọn ká mo ní ọlọ́run kó tú wọn ká kẹ́ ẹ máa gbé lálàáfíà ọwọ́ ọlọ́run kó wà lára yín mo ní ẹ máa ṣe rere Ah, ah, mo ní ẹ máa ṣe rere sà kò ní nira fún yín láti ṣe rere àti jẹ́ èèyàn ò ní nira fún yín gbọ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù àì mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pátápátá láti fi tẹ́ ń wò mí àti nàìjíríà àti outside ọkàn tí ọlọ́run máa ń wò nínú ayé ènìyàn tó máa fi ń fi ìbùkún gbogbo aráyé léèyàn lọ́wọ́ kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún wa ọkàn ẹran ara tó máa ń sọ pé àfèmí àfèmí èmi nìkan náà ní ṣá kọ́lọ́nù kó yọnu wa ọkàn yìí mo ní kọ́lọ́nù kó yọnu wa ó jẹ́ ohun tá a sọ léni àwa tá a bá ṣe ń join please go and watch it is very important ẹ lọ wo àti ti tàná náà series ni ìrànwọ́ àti olùrànlọ́wọ́ mo gbàdúrà kọ́lọ́nù kó wà pẹ̀lú yín ẹ ò ní sunkún ọmọ o ẹ ò ní sunkún aya ìjì tó kù tó fẹ́ jà lọ́dún yìí ìjì tó kù tó fẹ́ jà mo ní kò ní jà yín mo fẹ́ kí gbogbo abiyamọ pátápátá ó pàdé mi ní ìrọ̀lẹ́ ní alẹ́ nine thirty la máa ń gbàdúrà àwọn abiyamọ àwọn obìnrin àwọn àṣàyàn àdúrà máa ń jáde gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ wá ń bí ẹ sọ fún ìyàwó yín kán join kán join àdúrà yẹn ní alẹ́ alẹ́ la máa ń gba nine thirty a máa ń gbà gbogbo nine thirty lọ́jọ́ wednesday la máa ń gbàdúrà fún àwọn ọmọ àti ọkọ nínú ilé lórí whatsapp group ni màá fi nọ́mbà mi sí màá fi whatsapp nọ́mbà mi sí every nine thirty gbogbo ọmọ ológo tó ti tinú yín jáde wọn ò ní di olódo àwọn agbára tí ń gbẹ̀bí tó ń gbẹ̀bí ògo fún ọmọ wọn ò ní yálé títí yín àwọn alágbára tó ń fi ẹ̀ṣẹ̀ gbẹ̀bí ògo fún ọmọ wọn ò ní yanú ọ̀dẹ̀dẹ̀ yín gbọ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa i will drop my number on that whatsapp on my on my facebook page tẹ́bà ẹ fún ìyàwó yín tàbí kẹ́yìn gangan ó link up ká lè gbàdúrà ní àṣálẹ́ àlàáfíà ni fún yín ẹ ṣe gan-an.